àwa wà nílé owó mọ́ owó la máa wà wá so ó dára ó dára kí ọ̀dọ́ mọ̀ pé ọlọ́run ni àkọ́kọ́ kọ́dọ̀ wá ọlọ́run rí o kọ́dọ̀ wá ọlọ́run rí so that ọlọ́run á lè máa tukọ̀ ayé ọ̀dọ́ àti wípé ẹ̀yin náà la wò tí n bá bí ọmọ fara mi tó jọ ọmọ kékeré tí mo wá gbèrò láti bá ṣeré pa tí mo wá ń lé káàkiri àárín ìlú ẹgbẹ́ bá mi wò sọ́mọ yẹn máa dúró kò ní dúró mo ṣe sáré lè mo náà máa sá wọ́n mi dí mi lé wọ́n mi dí mi nǹkan náà máa sọ náà ṣùgbọ́n tó bá pè ṣe ni mi ò sáré tí mi ò le tí mi ò bá ṣeré pábẹ́ tó kọ̀ jókòó tí mo kàn mí lágbájá wá mi ẹ̀ ṣàkíyèsí wípé ọwọ́ kan bí mo ṣe pín ẹ̀mí máa wá kí ni mo mú jáde níbẹ̀ yẹn ni pé gbogbo tá a bá ti ń lé kì í dúró fún wa tá a bá ti ń lé nǹkan kì í dúró fún wa nǹkan tá a bá tètè a ṣàkíyèsí wípé a fẹ́ lè gbé àwa gan ṣubú tàbí kó púpọ̀ àwọn àgbà ṣubú àti àgbàlagbà tó mọ ọmọdé ṣe nípa tó forí lù rí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àtọ gbogbo àlùmọ́nì ayé bẹ́ẹ̀ ló ṣe rí gbogbo nǹkan tá a bá ti ń lé bí àlùmọ́nì bí ọ̀rọ̀ a máa máa sáré lé e kò ní dúró tá a bá lè ti sáré de tí o bá ti dúró nígbà tá a bá wá ní pé afẹ́fà gidi mu ọ̀nà kọ́nà ṣáá ká ṣáà fi mú kinní yìí a ṣàkíyèsí pé tá a bá forí lù a fi ìṣẹ̀dá wa lò olùmọ̀ ajẹ́kẹ́ lómi ìwé ìsìlẹ̀ sí mi ẹ̀dá mi ẹ ṣàkíyèsí mo ṣe kìnnìkìnnì kan lórí Instagram lánàá ó ń wa bẹ́ǹsì bọ̀ ní ọmọ ọ̀dọ́ kan náà ń wa bẹ́ǹsì bọ̀ ó dẹ̀ ya car wash wọ́n àti dẹ́ẹ̀dẹ̀ car wash ó bá ní pé àwọn yẹn bá rò kíkó wọ́n bá sọ bó ṣe máa páàkì mọ́tò ló kó páàkì mọ́tò yẹn dáadáa ó bá ní òun mo pé mọ́tò nǹkan ló fẹ́ fọ òun lọ́mọ nìkan wash hmm? bẹ́ẹ̀ òun ló dẹ̀ wa mọ́tò ẹ̀ débẹ̀ tó le dé nìyẹn ṣẹ́ni pó ti fayé lù ìṣẹ̀dá ẹ̀ ti fi ara lù ìpín ẹ̀ ti da nǹkan ó ti di nǹkan míì nítorí pé ó ń sáré lé nǹkan tí ò ń dúró so ọwọ́ ẹnujọ́ mẹ́ta láti bí ọdún bíi márùn-ún mẹ́fà sẹ́yìn nísìn nǹkan tí gbogbo wa ń dojú kọ ó ní eré àsápajúdé lọ́wọ́ àwọn ọ̀dọ́ wa ẹ jọ̀ọ́ ẹ sì mẹ́dọ̀ ẹ ṣe díẹ̀díẹ̀ ẹ wá ọlọ́run nígbà tẹ́ ẹ lè rí ẹ pè ní ìsìn nígbà tó wà nítòsí kò jìnnà kò jìnnà ẹ̀yin lẹ́rù kò jìnnà ẹ̀yin lẹ́ lérò pé bóyá tẹ́ a bá pọ̀ lọ́hùn nísìn kò lè dáhùn kíákíá ṣùgbọ́n tá a bá sáré ṣe kinní kan ìyẹn máa sáré dáhùn ohunkóhun tẹ́ bá ti fẹ́ ṣe tẹ́ bá ti fi lọ́lọ́run lọ́wọ́ àbọ̀ náà kì í padà dáa sọ ẹ má wulẹ̀ ṣe é ọlọ́run á ràn yín lọ́wọ́ gbogbo yín ni mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ gbé ògo dání ẹ lógo àyànmọ́ yín ó búrẹ́kẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n àìmọ̀ yín ó jẹ́ kẹ́ máa lé nǹkan tó yẹ kó máa lé yín ṣùgbọ́n ọlọ́run á ràn yín lọ́wọ́ orúkọ jésù. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò.